káàbọ̀ padà ẹ̀yin aráalé ilé lábala nígboro pẹ̀lú Bùkọ́lá mo lérò pé ẹ ti rí nǹkan méjì àbí mẹ́ta kọ látàrí gbogbo àwọn nǹkan tó dàbí ẹni pé a ti gbàgbé níbi àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ẹ wá fi sí ọwọ́ òsì yín kẹ má fi jẹun kẹ pé ojoojúmọ́ ni ẹ rántí àwọn nǹkan tó ń mú wá fún yín lọ́tún lọ́tún ẹ nígbà wa ti wà ní abala tó kẹ́yìn ètò tá a fi kó gba ètò lẹ̀ lónìí yún abala bó ṣe ń lọ ẹ àlejò wa ti wà nílé agbára pẹ̀lú wa ẹ ẹ kí wà nìkan tá a máa pẹ̀kẹ́lù kó òun náà ni àǹfààní tó wà nínú fífún ọmọ ní ẹ̀kọ́ lé tó péye wọ́n ní ọmọ láṣọ ọmọ ní wọlédè ni kí wá ni àwọn ẹ̀kọ́ tó yẹ ká fún àwọn ọmọ wa òun láàmú pẹ̀kẹ́lù láàárọ̀ pẹ̀lú àlejò wa olúwa mo dúpẹ́ Elizabeth ẹ káàbọ̀ sórí ètò àlejò wa. ẹ ṣeun asọ́kùn ẹ ṣeun ẹ kúrin ẹ ṣeun. èmi tiẹ̀ fẹ́ràn aṣọ yín ìtẹ̀wọ̀ yìí tó funfun kẹlẹ́lẹ̀ yìí <laughs> gbogbo ẹ ṣe rẹ́gí lára yín ọlá ọlọ́run náà ni <laughs> lẹ́yìn ọlọ́run náà dúdú ẹ̀wà wọn á yọ. ẹ ṣe gan-an. <laughs> ó dáa náà gẹ́gẹ́ bí àkòrí tí a mẹ́nubà yìí pé àǹfààní tó wà nínú fúnfún ọmọ ní ẹ̀kọ́ ilé tó péye kí gangan ni ẹ̀kọ́ ilé. Hmm. ẹ̀kọ́ ilé àwọn olóyìnbó wá ní home training. bẹ́ẹ̀ni. ẹ̀kọ́ ilé jẹ́ ẹ̀kọ́ tí a máa ń gbà láti inú ilé wa ó jẹ́ ẹ̀kọ́ láti ọwọ́ yálà òbí ẹni tàbí àwọn alábàágbé ẹni tàbí ẹbí tó súnmọ́ ni tàbí tó jìnnà síyàn hmm. ó jẹ́ ẹ̀kọ́ tí a máa ń gbà lọ́wọ́ àwọn tó bá jù yàn lọ àlejò wa nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ lé ẹni pé ẹ̀kọ́ ta máa ń gbà látara òbí ẹni àbí ẹbí ẹni. Ṣé látara òbí àbí ẹbí nìkan la ti lè gbà àbí a sì lè gbà níta lọ́wọ́ àbí àwọn olùkọ́ àbí ẹbí àwọn ará àdúgbò? Tá bá sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ ilé, a sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tí a gbà nínú ilé. A lè sọ pé ẹ̀kọ́ láti ọ̀dọ̀ olùkọ́, because ẹ̀kọ́ tá a gbà nínú ilé tí à ń gbé nínú ibi tí a bí mi sí tàbí ibi tí a forí ẹni sọlẹ̀ sí òun ló ń jẹ́ ẹ̀kọ́ ilé. ọmọ bí ọjọ́ orí wo wá ni ẹ̀kọ́ ilé ti bẹ̀rẹ̀ sí ní tó ti bẹ̀rẹ̀ sí ní wáyé ní inú ayé ọmọ. látìgbà tí ènìyàn bá ti bímọ ni a ti máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wọn ni a kọ́kọ́ ń kọ́ ọmọ ni pé téèyàn bá bímọ ó yá a máa kọ́ bó ṣe ń jẹun tó bá yá àkọ́ bó ṣe ń jókòó tó bá yá àkọ́ bó ṣe ń dìde tó bá yá àkọ́ bó ṣe ń rìn tó bá ti ń sọ̀rọ̀ a máa kọ́ bó ṣe máa wà sí kó má bàa ṣe kíni kó má bàa ṣiṣẹ́ bí a kó má mú nǹkan lẹ̀ jẹ ibẹ̀ láti máa kọ́ ọmọ títí tá a fi máa gbọ́ràn tá a fi lè sọ̀rọ̀ táwa méjì tá a máa bára wa sọ̀rọ̀ tá a máa kọ́ oyè a máa ṣe nǹkan báyìí títí tó fi máa dé ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ òun láwọn nǹkan tó yẹ kéèyàn fún tó bá dé ilé ẹ̀kọ́ girama ó lọ ẹ̀kọ́ tó yẹ kó gbà tó bá dé ẹ̀kọ́ gíga ó láwọn ẹ̀kọ́ tó yẹ kéèyàn fún ọmọ. ó dà kí wàá ní àǹfààní tó wà nínú fúnfún ọmọ ní ẹ̀kọ́ ilé. Hmm. àǹfààní tó wà nínú fífún ọmọ ní ẹ̀kọ́ ilé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní òwe àgbà wípé ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde àǹfààní pọ̀ tó wà nínú fífún ọmọ ní ẹ̀kọ́ ilé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé tọ́mọ bá dàgbà tó bá jáde síta ìbùwàsí ẹ̀ òun ló máa fi hàn ilé tó ti jáde òun ló fi jẹ́ pé wọ́n á ní ẹ lọ bèrè ẹ lọ wo ilé tó ti jáde àwọn tá a bá sọ̀rọ̀ nípa àwọn àǹfààní kí ni àwọn àǹfààní tó wà nínú fífún ọmọ ní ẹ̀kọ́ ilé tó yè kòrò tàbí tó péye ó ní wípé ó máa ń jẹ́ kí ọmọ kó rí ògo ọjọ́ ọ̀la ẹ̀ lò ó máa ń jẹ́ kó lè ṣe gẹ́gẹ́ bí olórí tó bá jáde síta kí ni mo ń sọ nípa pé kí ọmọ lè jẹ́ olórí ni pé bí àwọn tiẹ̀ fi sí ipò kan bí àwọn tiẹ̀ wá lọ ilé ẹ̀kọ́ gíga wọ́n fẹ́ ehm, tàbí ilé ẹ̀kọ́ girama wọ́n fi ṣe bíi class captain ṣe mọ̀ pé ọmọ dáadáa ọmọ tó bá wà dáadáa náà máa fi ṣe class captain nínú. No ilé ẹ̀kọ́ girama ká tó wá kúrò mẹ́ka lọ sí ilé ẹ̀kọ́ gíga mẹ́ wọ́n fẹ́ fi ṣe bíi bíá bíi student union president tàbí oríṣiríṣi nǹkan bẹ́yẹn ẹ mọ̀ pé ọmọ tó bá já fáfá náà máa fi ṣe olórí níbì kan then ká tó wá kúrò nínú ilé ẹ̀kọ́ gíga bí ó fẹ́ wáṣẹ́ tó fẹ́ di tó fẹ́ wáṣẹ́ síbì kan ìhùwàsí ẹ̀ òun náà máa fi fún ní iṣẹ́ so wọ́n máa ń jẹ́ kí téèyàn bá àwọn àǹfààní tó wà nínú kíyàn bá tóyàn bá ní ẹ̀kọ́ tó yẹ tó yẹ kóró ni wípé ó máa ń jẹ́ kéèyàn ó máa ń jẹ́ kéèyàn di olórí ó máa ń jẹ́ kéèyàn ṣoríire kéèyàn ṣe rere yàtọ̀ sí pé bí àwọn máa ń jẹ́ kéèyàn ṣe rere ó máa ń fi ilé téèyàn ti jáde hàn ó máa ń fi ìdílé ènìyàn wọn ní um, orúkọ um, orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ ṣé mọ̀ pé ó máa ń gbé orúkọ ìdílé ga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àǹfààní tó wà orúkọ bí a ti máa ń sọ̀rọ̀ mi màá máa fi àwọn ìrírí àti ìtàn oríṣiríṣi tó ti ṣẹlẹ̀ màá máa fi pẹ́ ọ̀rọ̀ náà kó lè bàa yé àwọn aráalé àwọn àǹfààní tó wà nínú kíkọ́ ọmọ ní ẹ̀kọ́ yìí. nígbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ síwájú ẹ sọ pé ìkan nínú àwọn àǹfààní tó wà nínú ẹ̀kọ́lé fífún ọmọ ní ẹ̀kọ́lé tó péye ni pé ó máa jẹ́ kí àwọn èèyàn mú gẹ́gẹ́ bí olórí ní àwùjọ. Àwọn ọmọ tó wá jẹ́ wípé wọ́n wà ní ipò olórí yẹn tó dẹ̀ jẹ́ pé ìwà tí wọ́n wù ní ipò yẹn ó kù díẹ̀ káàtò. Ṣé ní pé wọn ò gba ẹ̀kọ́ lé tó péye ni àbí kí ni ká ti sọ sáàrín yẹn? Hmm. bá sọ̀rọ̀ ní kíkọ́ wọn ní ẹ̀kọ́ ilé tó yè kooro, ẹ jẹ́ ká mọ̀ pé àwọn ọ̀nà wo la fi ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ilé tó yè kooro. Ìgbà yẹn ni a máa lè dáhùn ìbéèrè yín pé kí ló tó jẹ́ wípé àwọn tó ti wà ní ipò olórí mi tán wà tó tó péye tó sì ṣe a máa sọ pé àwọn nǹkan ẹ ká mú ní àwọn ọ̀nà wo ni a fi lóye ká máa fi kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ilé tó yẹ kóró nítorí pé tá a bá ń sọ̀rọ̀ nípa ẹni tẹ́ ẹ sọ nǹkan tẹ́ ẹ sọ nísìnyí mo gbàgbọ́ wípé kó tó di pé ó dé ipò olórí yẹn ìwà tó dáa ló gbé débẹ̀ because tí ò bá níwà tó dáa a sì lè jẹ́ kí èèyàn kó dé ipò olórí kò lè ṣeé ṣe ibi hmm. tá à ń lọ pọ̀ lórí ọ̀rọ̀ kíkọ́ ọmọ fífún ọmọ ní ẹ̀kọ́ ilé tó yẹ kòrò ṣùgbọ́n ẹ yẹ kí n dáhùn ìbéèrè yín báyìí pé kó tó dé ibi tó wà yẹn kó tó dé ipò olórí tó wà yẹn ó ní ìwà tó dáa nǹkan táwọn èèyàn rí ni pé ẹni dáadáa lẹ́ni ṣẹ́ni wọ́n ní agbára agbára ó máa ń gùnyàn so ó tó fi jẹ́ pé bí ipò agbára tó wà yẹn ó lè jóun ló fi ń wà Sanwó-Olú ṣùgbọ́n kó tó débẹ̀ ìwà dáadáa ni ẹ lọ wo gbogbo àwọn tó dé ipò olórí wọ́n ti ní ìwà tó dáa kó tó di pé wọ́n débẹ̀ bó jẹ́ ẹ là pé nínú òṣèlú ni o tàbí nínú ìjọ ni o tàbí nínú àwùjọ pàápàá wọ́n ní ìwà tó dáa ẹ yẹ ká wá mú báyìí pé ọ̀nà wo ni ó yẹ kí a máa fi kọ́ ọmọ ní ẹ̀kọ́ tó yẹ kó ọ̀nà àkọ́kọ́ tí màá sọ ni wípé tọ́mọ bá ti ń dàgbà tó sì di pé àti bímọ sáyé àtikọ bó ṣe ń jẹ àtikọ bó ṣe ń mu àtikọ bó ṣe ń rìn àtikọ ní oríṣiríṣi nǹkan ọ̀nà àkọ́kọ́ ni wípé tó bá ti ń dé ọmọ ọdún bíi mẹ́fà yẹn òun lẹ ti máa ẹ ti máa mọ àwọn ìwà ẹ̀ tó bá tọ́mọ bá ti pé ọmọ ọdún mẹ́fà tó bá jẹ́ òbí tó máa ń farabalẹ̀ because àti lè fún àti lè kọ́ ọmọ ní ẹ̀kọ́ tó yẹ kóró yálà ìyá ni in fact iṣẹ́ ìyá ni nígbà mìíràn because bàbá lè sọ bàbá lè jẹ́ ẹni tó pé bí a ó lọ bí iṣẹ́ àbí ó lè má wà ní ilé ní gbogbo ìgbà ṣùgbọ́n ẹmọ pé láyé ìsìn ìyá náà máa ń lọ bí iṣẹ́ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ iṣẹ́ ìyá ìyá ló yẹ kó mọ bí ọmọ ṣe ń dàgbà ìhùwàsí ọmọ ìrìnsí ọmọ bó ṣe máa rìn tó fi yẹ pé a lè a lè a lè di ọmọ tó yẹ pé ọmọ àmúyangàn ní ọjọ́ iwájú ọ̀nà àkọ́kọ́ ni pé a máa wo bí ọmọ yẹn ṣe ń wà á máa bá sọ̀rọ̀ á máa béèrè àwọn ìbéèrè tó bá ti lọ sílé ẹ̀kọ́ tó bá ti dé a ti máa béèrè lọ́wọ́ ẹ̀ pé ìwọ ọmọ yìí kí ló kọ́ nílé ẹ̀kọ́ lẹ́ni àwọn nǹkan wo àwọn ọ̀rẹ́ wo ló bá ẹ jà ṣáré ni tó ti ẹ̀ tó ti ẹ̀ bá ẹ sọ̀rọ̀ tàbí tó faṣọ ẹ tàbí tó fẹ́ bá ẹ jà nílé ẹ̀kọ́ ni ẹ wo báàgì tó bá gbé àpamọ́ ẹ̀ àpamọ́ tó ń gbé lọ sí ilé àpò ìwé tó ń gbé lọ sílé ẹ wò ẹ wo inú àpò ìwé náà ṣé kò sí ìwé oníwèé ń bẹ ṣé kò sí pẹ́ńsù onípẹ́ńsù ń bẹ ibẹ̀ lẹ́ ti máa wó lọ tó bá tún wá dé pé ó ti ń dàgbà ibi tẹ́ ẹ sì máa tẹ́ ẹ wò yẹn àwọn nǹkan tẹ́ ẹ ń fún yẹn àwọn ẹ̀kọ́ kékeré yẹn ó ń gbé lọ ó ń gbé dàgbà tó bá wá dé secondary school tó bá wá ti ń dàgbà gbogbo bẹ́ẹ̀ ṣe é ṣe yẹn a máa tẹ̀lé yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń kọ́ ní ẹ̀kọ́ wọ̀nyẹn náà ni ẹ ṣe máa fi ti ẹ̀sìn wọ́ yálà ajẹ́ mùsùlùmí a mọ̀ wípé ní ní ehm, ilẹ̀ adúláwọ̀ ní pàtàkì jùlọ ìlú orílẹ̀-èdè tí a wà yìí a rí wípé ẹ̀sìn mẹ́ta ni ẹ̀sìn tó tó tó jẹ́ wípé gbogbo èèyàn mọ̀ wá sí ẹ̀sìn àkọ́kọ́ ni ẹ̀sìn àbáláyé ẹ̀sìn mùsùlùmí wà ẹ̀sìn kìrìsìtẹ́nì wà so ẹ̀sìn kẹ́sì tó wù ká máa ṣe tó bá ti jẹ́ ẹ̀sìn dáradára ẹ̀yẹ ká máa fi kọ́ àwọn ọmọ wa èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo jẹ́ kìrìsìtẹ́nì tí kì í fi ara mi ṣe àpèjúwe níbẹ̀ náà ni màá ti máa fi àwọn ìwé kékeré tán kọ bí bible story gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa tán kọ ìtàn bíbélì sí ní ti ọmọdé láti máa rà á fún wọn láti máa fi kọ́ wọn pé ó yá ìwọ ọmọ yẹn máa kà á nǹkan báyìí ló wà nínú bíbélì ẹ máa fi yé pé ó dá ká máa jalè ó dá ká máa ṣépè ó pànìyàn ibẹ̀ lẹ́ẹ̀ ti máa fi kí ni ìwé ẹ́sọ́dù orí ogún sọ ó ní ìwọ má ṣe pànìyàn bọ̀ fún bàbá àti ìyá rẹ̀ má bọ̀wọ̀ fún ẹ má foríbalẹ̀ fún èrè gbogbo ẹ̀ a máa kà á fún àwọn ọmọ yẹn a máa kà fún àwọn ọmọ yẹn wọ́n á máa wà lórí wọn wọ́n á máa fi dàgbà látìgbà tí wọ́n bá mo sọ pé látìgbà tí wọ́n bá ti wà ní ọdún bíi mẹ́fà láti máa kọ́ àgbà tí wọ́n bá ti wà kékeré láti máa kọ́ ní àwọn bó ṣe máa máa jẹ bó ṣe máa máa rìn sí nǹkan gbọ́dọ̀ mú kan lẹ̀ àgbà tó bá ti wà ní kékeré nìyẹn tó bá ti wá dé ọdún mẹ́fà láti máa fi ẹ̀kọ́ kọ́ pé ó yá nǹkan báyìí ni kó máa ṣe a tún máa sọ fún um, eléyìí tó um, ìyàtọ̀ láàrin nǹkan tó dáa àti nǹkan tí ò dáa bó bá ṣe ń dàgbà nìyẹn á ṣe máa kọ́ so. ẹ àlejò ẹ má bínú ẹ mẹ́nu bà pé bí ọmọ bá ṣe ń dàgbà ni a ṣe máa kọ sí mo wá fẹ́ ṣe àpèjúwe kan pé kẹ́ bá mi yànnàná rẹ̀ tí òbí bá bí ọmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ní ayé òde òní ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ fi bẹ́ẹ̀ gbé pẹ̀lú àwọn ọmọ ọmọ tó yẹ pé wọ́n á fi ọmọ sí ibi tàmọ̀ sí boarding house ibi kọ́ ọmọ máa gbé bẹ́ẹ̀ bí aláti kékeré wọn á ti gbé ọmọ yẹn síbẹ̀ tó yẹ pé nígbà tó wà ní nursery ibẹ̀ ló gbé ó dé secondary school ìyún bóyá ilé ẹ̀kọ́ girama tó débẹ̀ tí ó gbé ibẹ̀ náà tó wá parí tó wá ṣẹ̀ padà sí ọ̀dọ̀ àwọn òbí rẹ̀ ṣé ó ní gbèdéke ọjọ́ orí tí èèyàn lè fi gba ẹ̀kọ́ ilé yìí. ẹ ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ní láti pàtó mo bá ti wà lọ́dún mẹ́fà láti máa fi ẹ̀kọ́ kọ mo wá yànnà náà bá a ṣe máa máa kọ wípé a máa fi ẹ̀sìn kọ ẹ̀mí pọ́dún mẹ́fà nìyẹn kó tó di wípé a fi ọmọ sí body school at least a tó ọdún mẹ́fà bí a ó lọ èèyàn fẹ́ fọmọ sí primary school because primary school mi ngbà yẹn ó dàgbà wọn ní boarding school but èmi ò lọ boarding school. ṣùgbọ́n mi ò kí n kọ́dún mẹ́fà kan tó lọ sí boarding school. ẹ ṣe ṣe mọ̀ pé boarding school yẹn oṣù mẹ́ta ló máa máa lò á padà wálé wá sí mi á tún lò bí oṣù mẹ́ta lọ́hùn àwọn òbí yẹn á dẹ̀ máa wá wá wá wò ó so mo gbàgbọ́ pé ní ibi ibi tí ọmọ yẹn wà yẹn dó mi ò lè sọ wípé ó dáa kéèyàn fi ọmọ sí. Si, body school nígbà tọmọ bá wà ní kékeré mi dẹ̀ ní sọ pé kò dáa ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó yẹ kọ́mọ tó ọdún méjìlá kó tó lọ sí irú nǹkan mẹ́sàn-án àwọn ẹ̀kọ́ tó bá ti gbà nígbà yẹn á wà lórí ẹ̀ tó tọ́ ó ní mo fi sọ pé ẹ̀sìn ó yẹ kéèyàn gbé wọ́ káwọn ọmọ kan lè ní ìbẹ̀rù ọlọ́run torí kò sí ẹ̀sìn tí ò ní ìbẹ̀rù ọlọ́run tí ìbẹ̀rù ọlọ́run bá ti wà lára ọmọ tí ọmọ tó bá ti ní ìbẹ̀rù ọlọ́run ṣe rí tó bá bẹ̀rù òbí tí ò bẹ̀rù ọlọ́run tó bá jáde síta a máa ẹ̀rù a máa bà ẹ̀rù òbí yẹn ẹ̀rù òbí yẹn ló máa máa bà kò ní níbẹ̀rù ọlọ́run bó tó bá níbẹ̀rù ọlọ́run kò ní jẹ́ kò ní ní wàhálà pẹ̀lú pé àwọn òbí mi ò sí bí mo lè ṣe nǹkan tó wù mí ibi tí mò ń lọ lélẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè yín pé àwọn ọmọ kékeré tẹ́ wọ́n máa fi sí body school pé hmm, kì í ṣe nǹkan tó tọ́ kò dáa because ó yẹ kó ọmọ tó bí ọdún méjìlá kó tó kó tó àá lè gba ẹ̀kọ́ òun la fi ń sọ pé àwọn àǹfààní wo ló wà ní kò sí kò sí kò tó yẹ kò sí ṣe tó yẹ kéèyàn máa ṣe téèyàn tó yẹ kéèyàn fojú tó àwọn ọmọ ẹ ẹ wo oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ láyé ìsìn àwọn ọmọ àjèsìn ẹ wo oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ àwọn ohun tó máa ń fà á nìyẹn ìwọ̀n tó bá yẹ pé èèyàn èèyàn ò èèyàn fún ọmọ ní àkókò kí lèèyàn wá bímọ yẹn fún wọn á gbaná ẹlòmíì àti ẹ̀sùn gbaná ní fọ́ọ̀mù ṣé rí náà nìyẹn àwọn tó máa ń gbaná ní fọ́ọ̀mù tó pọ̀ ọ̀dẹ̀ ní fojú tó wọn náà nìyẹn àwọn oríṣiríṣi ìtàn ti lọ lórí ẹ̀ ọmọ mi ọmọ mi á sọ pé òun ti wà ó ti wà mi ìmọ̀ bá ṣe tí màá ṣe sọ ní èdè Yorùbá ṣùgbọ́n wọ́n ní wọ́n ti wà addicted to sex láti wà tó ti wà lọ́mọ ọdún mẹ́ta hmm. àwọn tó ti wà lọ́mọ ọdún mẹ́fà àwọn nǹkan tó máa ń fà á nìyẹn olófin jẹ́ pé òbí gbọ́dọ̀ máa bójú tó àwọn ọmọ ẹ̀ kò sí kò sí kò tó yẹ kò tíṣẹ́ tó yẹ kó bí máa ṣe àǹfààní ńlá ló wà pé èèyàn bójútó ọmọ ó fún ní ẹ̀kọ́ tó yẹ kó gbọ́ ẹ̀kọ́ tó yẹ kó mọ̀ ní àsìkò tó yẹ kó mọ̀. ẹ jẹ́ ká tún wò ní apá báyìí ṣẹ̀wọ̀n kí àwọn èèyàn gbàgbọ́ wípé ìwà tí òbí bá wù ni ọmọ máa tẹ̀lé ẹ káwò pé bóyá bí àwọn olùdarí ìjọ ní ìsìn tó yẹ kí wọ́n ti fún àwọn ọmọ wọn ní ẹ̀kọ́ tó péye dáadáa tó wá jẹ́ pé ọmọ yẹn ó padà yà sí ọ̀nà bòmí báwo ni kí a ṣe sọ àárín ẹ̀ sí. Hmm. ẹ ṣe atọ́kùn ṣe rí um, àti olùdarí ìjọ òbí ni wọ́n pé ọmọ olùdarí ìjọ pé ó yà sí. Um, Um, ọ̀nà míì tí ò dáa wọ́n ní láì nídìí obìnrin ò kì í jẹ́ kúmọ́lú. èmi á sọ báyìí pé hmm, ìhùwàsí àwa òbí nígbà mìíràn tá a bá ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ilé tá à ń kọ́ ọmọ bá a ṣe ń kọ́ wọn làwọn náà ṣe ń kà wá bí ìwé. bẹ́ẹ̀ ni wọ́n ń wo wọ́n ń wo ìṣesí wa wọ́n ń wo ìrìnsí wa tó bá yàtọ̀ sí nǹkan tá à ń kọ́ wọn ó lè fa àkùdé bá ìhùwàsí tiwọn yálà lọ́jọ́ iwájú ni tàbí even ní ìgbà táwa yìí náà àsìkò àsìkò yẹn àsìkò tó wà ní kékeré yẹn because ìdí ni pé tí a bá sọ fún pé olùdarí ìjọ olùdarí ìjọ olùdarí ìjọ àwọn olùdarí ìjọ tó bí ọmọ gidi tọ́hún tó ọmọ yẹn gan tó tún padà ṣe olùdarí ìjọ wọ́n pọ̀ kí ló dé ìdí ni wípé bó ṣe ń kọ́ àwọn ọmọ yẹn lẹ́kọ̀ọ́ ilé bó ṣe ń fi ọ̀nà bíbélì tàbí ti kòránì bó ṣe fi ń kọ́ wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn náà ṣe ń hùwà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń kọ́ wọn tọ́wọ̀n bá hùwà yẹn bí a gbọ́ olùdarí ìjọ kan bó fẹ́ lọ ṣe crusade níbì kan pé ibi tó ti ń lọ náà wọ́n ká egbògi olóró mọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. irú mi sọ pé bí àwọn wà bẹ́ẹ̀ ṣùgbọ́n irú olùdarí ìjọba yẹn tẹ́ pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan báyìí mo lè fẹ́ lọ sí ìjọ irú ẹni bẹ́ẹ̀ kí n sọ pé mo fẹ́ lọ mo fẹ́ lọ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kí wọ́n lo egbògi olóró ṣé mi kó máa gbà kí n wá inú àtúndùn ṣùgbọ́n ṣé mi rú pé olùdarí ìjọba yẹn pé ó ń lo ìgbòkè olórí. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni olùdarí ìjọ tó bá sọ wípé òun kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tí ò dẹ̀ fi ìwà hàn bí a bí a ojú mi lórí òun gba àwọn ọmọ ìjọ òun ṣe oríṣiríṣi tí ò dáa àwọn ọmọ yẹn dẹ̀ ń bu gbogbo ẹ̀ àtúnjòkó sínú ilé lálẹ́ àjọ gbàdúrà pọ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn kì í ṣe ohun tó dáa ó máa ń fa àkùdé bá bí àwọn ọmọ yẹn wọ́n ṣe máa gbọ́ràn sí òbí wọn ó dè lè fà ẹgbẹ̀rẹ̀ tí máa rí pé ọmọ olùdarí ìjọ mi ó lọ ń gbé wiri ọmọ olùdarí ìjọ mi kì í ṣe pé olùdarí ìjọ nìkan. bẹ́ẹ̀ni. even ẹlòmíì tí ò kì í ṣe olùdarí ìjọ gan tó bá ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ pé má ṣe báyìí má ṣe báyìí ìyẹn fún òbí tó bá tiẹ̀ fún ara ẹ̀ ní àsìkò láti kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó yẹ kó mọ̀ òbí mi ti fi gbogbo ẹ̀ sílẹ̀ fún àwọn tíṣà. Mm, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí àwọn òbí mi máa ní pé ẹ kó máa lọ sí ilé ẹ̀kọ́ ó máa lọ sí ilé ẹ̀kọ́ pé ibẹ̀ náà ti kọ pé wọ́n ti sanwó ilé ẹ̀kọ́ rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ because òbí gangan ló ní iṣẹ́ yẹn jù láti dá ọmọ lẹ́kọ̀ọ́ òbí gangan ló ní iṣẹ́ yẹn jù láti kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ wo ẹ ká lọ sí ibi lílo egbògi olóró tó wọ́pọ̀ láyé ìsìn tó ti di tọrọ fọkálé fáwọn ọmọ ọ̀dọ́ wa àwọn ọmọ jèsí wa wọn ò mọ pé ewu wà ń bẹ ẹnlẹ mi pé àwọn tó bá ti dá àkókò ọmọ ọdún mẹ́tàlá bíi sí ọmọ ọdún mọ́kàndínlógún wọ̀nyẹn àwọn ọmọ yẹn máa ń wò pé wọ́n ti wà nínú ayé kan tó yàtọ̀ sí ayé tán wà tẹ́lẹ̀ pé wọ́n fẹ́ ṣe bí àgbà wọ́n fẹ́ gbogbo nǹkan tó bá yẹn tó bá jẹ́ obìnrin ni a máa tọ́ ìtẹ̀ a máa tọ́jú a máa tẹ tiẹ̀ gan-an ah, wọ́n á sọ fún gan kí ni bẹ́ẹ̀ náà ni ọmọkùnrin náà fẹ́ ṣe bí ọkùnrin wọ́n fẹ́ ṣe bí akin tó wọ́n wò pé ẹ̀ẹ́dẹ́bí lílo egbògi olóró ká fà á sí wọ́n mọ̀ wípé ewu ewu tó lágbára ewu tí ò dáa ewu tó ga. Mm -hmm irú àwọn ewu wo ló lè ti inú rẹ̀ jáde hmm. ṣùgbọ́n kó tó wá di pé ẹ máa ṣàlàyé ẹ̀ fún wa mo fẹ́ ká sáré lọ fún ìdádúró ráńpẹ́ ká lọ mu omi ká dókè lọ́hùn náà ẹ ẹ̀yin aláralé ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ láti ẹnu arábìnrin Olúwamodúpẹ́ Elizabeth tó bá wa yànnàná àwọn àǹfààní tó wà nínú fúnfún ọmọ ní ẹ̀kọ́ ilé tó péye ẹ má yí kúrò bẹ́ẹ̀ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin aráalé ẹ fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìkànnì Kaftan TV Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà nǹkan tá a ti ń gbéyàwó látàárọ̀ ni àǹfààní tó wà nínú fífún ọmọ ní ẹ̀kọ́ ilé tó péye ẹ àlejò wa Olúwamodúpẹ́ Elizabeth náà ni ẹni tí ó ń bá wa yànnàná rẹ̀ gẹ́gẹ́ bí ẹ wá ṣe ń sọ lọ kó tó di pé a lọ fún ìsinmi ráńpẹ́ tí a lọ fún kí ni àwọn àwọn aburú tó wà nínú lílo egbògi olóró hmm. lára àwọn ọmọdé. ẹ ṣe atọ́kùn gẹ́gẹ́ bí a ṣe ń sọ wípé àǹfààní tó yẹ kí àwọn tó wà nínú fífún ọmọ kékeré ní ẹ̀kọ́ tó yè koro àǹfààní náà òun la fi sọ̀rọ̀ débi pé tí òbí ò bá bójú tó ọmọ rẹ̀ bó ṣe yẹ kó ṣe tó ó lè di pé ó lọ ń lo egbògi olóró ẹni tí wọ́n sọ wípé um, aburú wo ló ń ṣe ó pọ̀ ó pọ̀ nítorí pé kí ni ẹni tó bá mọ kíní yẹn gan èmi ò mọ bó ṣe yẹ kó wà nínú ayé torí àgọ́ ara kò yẹ kó wà kì í ṣe àgọ́ ara lọ́lọ́run dá egbògi olóró fún mm-hmm. because ó máa ń gba iṣẹ́ ṣe kúrò gbogbo iṣẹ́ tó yẹ kí ọpọlọ máa ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí àwọn ara máa ṣe àwọn ó máa ń gbà ṣe ni àwọn àdìpọ̀ òun ló ń darí ènìyàn bó ṣe yẹ kó ṣe ṣe kí ni mò ń sọ ni pé ẹni tó yẹ pé ó níwà tútù bí àdàbà tó bá fa kínní ó lè pààyàn ẹ̀rí ewu tó wà nínú ẹ̀ ẹni tó yẹ pé nǹkan tí ò lè ṣe tí ò bá tí kínní ò bá sí lára ẹ̀ tó lè fojú lásán ṣe ó lè di pé ó ń ṣe irú kan bẹ́ẹ̀ yàtọ̀ sí wípé kíní ó lè jàyàn wèrè ó lè di pé ọmọ kékeré tó yẹ kó jẹ́ ògo ọjọ́ ọ̀la tó yẹ kó rògòlò ó lè di pé ó di asínwín níta oríṣiríṣi nǹkan ló máa ń fa ó lè fa àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ ó lè fa àìsàn kíndìnrín ó lè fa àìsàn tí ò dáa sínú àgọ́ mélòó mélòó ni um, egbògi olóró tó ti fa àìsàn sílára tó ti padà nù kúrò nínú ayé pátápátá ó dá ní ipa ní abala àkọ́kọ́ tí ẹ mẹ́nu bà ọ̀rọ̀ kan pé ọmọ ọdún mẹ́ta mẹ́rin mi à sọ pé òun ti wà sex addict láti irú ọjọ́ orí báwọn mo wá tún fẹ́ kí ẹ bá mi yànnà náà pé ní ilẹ̀ adúláwọ̀ wa ń bíbá yìí tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa sex education ọ̀pọ̀lọpọ̀ á dìde kúrò ńbẹ̀ bẹ́ẹ̀ ni pé òun ò gbọ́dọ̀ gbọ́ òun ò gbọ́dọ̀ ṣe gbà òun gbọ́dọ̀ ṣàwo ṣùgbọ́n tá bá ní wo bí àwọn obìnrin ṣe ń lóyún ní àwùjọ wa yìí ṣe ló dà pé ó ń peléke sí ni pé kò dínkù rárá ó tún ń pọ̀ sí ni báwo wá ni àrùn yẹn ṣe jẹ́. Hmm. ẹ ṣe àtọkùn wọn ní bíbélì ni ó ní kọ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi òun la fi sọ pé oríṣiríṣi ọ̀nà ni a máa fi yànnàná ọ̀rọ̀ tẹ́ sọ yìí ìdí ni wípé ẹlòmíràn wà ó bára ẹ̀ nípò yẹn ẹlòmíràn wà àfọwọ́fà ẹ̀ ni so ẹ jẹ́ ká mú ní um, ibi àwọn tó bára wọn ní ipò yẹn òbí òbí níṣẹ́ láti ṣe wọn láti sọ pé káwọn òbí kan bímọ níwọ̀n hmm. ọmọ téèyàn bá lè tọ́ ló yẹ kó bí nítorí kíni nítorí ẹnìkan nítorí ọjọ́ ọ̀la ni ẹ̀ǹgbà tá a bá bímọ jọ́ a bímọ oríṣiríṣi àwọn wọ̀nyí ebi ń pa wọ́n kò sẹ́kọ̀ọ́ tẹ fẹ́ fún ọmọ tẹ́bi ń pa tí ebi bá wà lára téèyàn bá ráṣọ bọ̀ tó bá sì ló ń jẹjẹ ó dáa ju kó má jẹun àwọn ọmọ kékeré náà là ń sọ̀rọ̀ nípa àgbàlagbà tí ò bá jẹ àgbàlagbà míì gan tí ò bá róúnjẹ jẹ gan ó lè di pé ó lè di pé ó lè di ó lè ṣìwàwù ká má wàá sọ ọmọdé gbàtẹ́bà fún wọn lóúnjẹ tẹ́ fà wọn ọmọ sílẹ̀ tán rìn kiri mm-hmm. àdúgbò wọ́n lè fẹ́ sọ ẹ sọ pé kọ́ máa ṣèṣekúṣe ẹ sọ pé kọ́ máa kọ́ máa àwọn ẹ̀wọ̀n lè fẹ́ bá wọn sọ tó olóbi jẹ́ pé téèyàn bá ń fún ọmọ ní ẹ̀kọ́ tó yẹ kóró ẹ má fẹ́ bí pa wọ́n nǹkan tẹ́ máa fẹ́ bí pa wọ́n ibi tó máa ti ń oúnjẹ kiri náà náà ti kọ́ wọn bó ṣe ń lo egbògi olóró ibẹ̀ náà náà mm. ọmọbìnrin mi awa addicted to sex. ó yá ẹ jẹ́ ká tún wá. ẹ sọ ẹ jẹ́ kí n parí ìbéèrè yín yẹn nǹkan wá di pé ibi tó ti ń wọ́n jẹjẹ náà láti fi màá ṣe kàn báyìí fún ẹ. ẹ mm. eh, látàrí nǹkan tẹ̀ ń sọ yìí mm. ọmọbìnrin mi wà tó yẹ pé ìyá rẹ̀ gangan ni a ní kó máa lọ ṣe iṣẹ́ ìnàbí wá pé káwọn máa fi jẹun. bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mú báyìí ẹ jẹ́ ká sì sọ eléyìí tá à ń sọ lọ. ṣé ìgbà tó wọ́n rántí pé ṣé wàá rí i pé ìgbà míì kì í ṣe àfọwọ́fà ọmọ yẹn ẹ wá wo òbí mi ẹ jẹ́ ká mú láti nǹkan tẹ̀ ń sọ òun la fi ń sọ wípé a fẹ́ jẹ́ káwọn òbí kan mọ àǹfààní tó wà nínú pé tó bá fún àwọn ọmọ wọn ní ẹ̀kọ́ tó yè kooro kì í ṣe pé ẹbí yẹn nìkan ló máa fi gbé ògo ga ìyá tó fún ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó yẹ kóró bàbá tó fún ọmọ lẹ́kọ̀ọ́ tó yẹ kóró ha ẹ rí àwọn ọmọ tó yẹ pé wọ́n gbọ́n jẹ́ wọ́n win ní competition ọmọ nàìjíríà ló win ní mathematics international mathematics competition láìpẹ́ hmm, ọmọ fifteen years ẹ rí kó ti gbógo òbí ga ọmọ tó jáde kí ní tọ́pọ̀ padà kó wá gba award ní school ẹ mọ medical doctor medical doctor ilé ẹ̀kọ́ gíga kan ní nàìjíríà yìí tó win ní best ní ọbáfẹ́mi awólọ́wọ̀ tó win best medical kìíní best graduate obìnrin ni best graduating kìíní lọ́dún tó kọjá àbí ẹ̀gbọ́n àwọn ọmọ wọn yẹn ọmọ òbí wọn ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó yẹ kóró òun ló fi jẹ́ pé òbí tó bá wà wò sùsùn tó bá rò pé òun òun òun tún ayé ọmọ ṣe pé bí torí àti jẹ pé wọ́n wá fún ọmọ pé kó lọ́ọ́ máa gbégbá aṣẹ́wó torí pé kọ̀ọ̀kan lè jẹun ẹ ẹ ṣe jẹ́ ká wò ó bí eléyìí ẹ ṣe jẹ́ ká wáṣẹ́ mi ṣe ẹ ṣe jẹ́ ká ẹni tó bá lè tiẹ̀ ẹ jẹ́ ká mú níbì kan mo máa ń sọ fún àwọn tó bá wá sọ́dọ̀ mi wá gba ìmọ̀ràn wípé a máa ń bẹ̀rẹ̀ ibi pẹlẹbẹ la ti mú ọ̀lẹ̀ jẹ ẹni tó bá lè jẹ agbálẹ̀ kó jẹ agbálẹ̀ nítorí ọmọ hmm. nítorí kíni ibi tó bá ti ń gbálẹ̀ yẹn gan ó lè jẹ́ bẹ́ẹ̀ ló ti máa rí ẹni tó máa ràn án lọ́wọ́ hmm. ibẹ̀ ló ti máa dẹni gíga ẹni míì ti lọ lóyìnbó ẹni míì ti ṣe rere nínú ìlú yìí nítorí pé ó ṣe agbálẹ̀ ẹni tó bá lè gba oko pa kó gbà á pa ibi tó bá ti ń pa kó náà ló ti máa lóko tiẹ̀ ibẹ̀ náà ló ti máa máa ṣe lọ díẹ̀díẹ̀ tó ti máa dẹni gíga ẹ jẹ́ ká mú láti ibì kan ẹ mú yẹn ká sọ pé torí pé a fẹ́ jẹ́ kí ọmọ bóyá a fẹ́ jẹun nítorí àti jẹ kì í ṣe excuse pé èèyàn torí pé òun fẹ́ jẹ kó lọ jalè kì í ṣe báwo ló ṣe ń sọ ní èdè Yorùbá pé èèyàn torí òun fẹ́ lọ jẹ kó lọ ọmọ kó lọ gbégbá aṣẹ́wó child abuse náà pè ó dẹ̀ wà nínú òfin ilẹ̀ wa pé ẹni tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kó ṣẹ̀wọ̀n so òbí tó bá ń gbọ́ mi lẹ́nu tá a bá fẹ́ jẹ́ kí lílóyún àwọn ọmọ màjèsí kó dẹ́kun iṣẹ́ wà lọ́wọ́ wa láti ṣe ẹnìkan sọ fún mi <laughs> olùkọ́ kan a lọ sí ilé ẹ̀kọ́ yẹn ó wá ní à ó ní mò ń sọ̀rọ̀ báyìí pé òbí pé ojúṣe òbí láti pé òbí mi gan fúnra ẹ̀ gan pé òun fúnra ẹ̀ gan ò lẹ́kọ̀ọ́ hmm. pé wọ́n kọ pé kò gbà ó ti wá dàgbà ó ti di òbí hmm. mo wo ọ̀rọ̀ yẹn mo ro àròjinlẹ̀ nínú ọ̀rọ̀ yẹn òun ló fi jẹ́ pé àwọn òbí mi gan wà fẹ́ pé a gbọ́dọ̀ máa dá lẹ́kọ̀ọ́ wípé tán bá kọ́ ọmọ tó lẹ́kọ̀ọ́ tó yè koro tán bá fi sùúrù tán bá fi sùúrù àti ìfaradà láti fi tọ́ ọmọ yálà iṣẹ́ ìjọba lọmọ rí tó bá jáde ìwé gíga yálà ó ń ṣiṣẹ́ ọwọ́ ara ẹ̀ ni ó máa ṣe rere nínú ẹ̀ ó dẹ̀ máa gbé ògo òbí ga. Hmm nínú iṣẹ́ tó bá ń ṣe eré nìkan máa sọ pé ẹ kò síṣẹ́ mọ́ nígboro iṣẹ́ pọ̀ torí kí ni torí pé a pọ̀ sí orílẹ̀-èdè yẹn àǹfààní ni fún wa hmm. àǹfààní wípé a pọ̀ yẹn tẹ́ bá wo àwọn orílẹ̀-èdè tó wà ní tó wà ní aláwọ̀ funfun ẹ jẹ́ kí n dárúkọ orílẹ̀-èdè kan nínú àwọn orílẹ̀-èdè bíi China wọ́n pọ̀ ní ìlú yẹn àǹfààní pé wọ́n pọ̀ náà lò tó fi di first àwọn orílẹ̀-èdè tó ga jùlọ lẹ́ni wọn ló fi jẹ́ pé a lè lo àǹfààní bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè tiwa ká lè fi di kíni ká lè fi di ńlá ẹni tó bá ta pure water ní tó bá ta pure water tó bá yá a máa ta báàgì tó bá yá a máa ta púpọ̀ tó bá yá a di ẹni tó bá ta kóòkì ẹlẹ́yọyọ tó bá ní àfojúsùn tó dáa tó bá yá a di pé ó ń tà ní kírètì kírètì tó bá yá ó lè di dílà ó lè dé dé pé ó máa máa represent àwọn Guinness àwọn oríṣiríṣi àwọn company wọ̀nyẹn èèyàn mm. á ti bi pẹlẹbẹ mú ọ̀lẹ̀jẹ̀ ni tá a bá kọ́ ẹ̀kọ́ tá a bá ń jẹ́ ká mọ̀ wípé a lè ti ibi kékeré bẹ̀rẹ̀ nǹkan ẹ̀rọ yẹn kan sọ pé ìgbà tá a bá lówó ńlá ká tó máa tẹyin ìyẹn lè bẹ̀rẹ̀ pẹ̀lú ẹyin ẹyin kọ̀ọ̀kan tó bá yá máa gbé kìrìtì tó bá yá máa tà tó bá yá máa pè fún yàn oríṣiríṣi iṣẹ́ wà mm. ìyẹn tẹ̀lé àmọ́rẹ́ni tó yẹ pé ìgbà tó wà ní ìgbà tó tó wà ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀kadà ó ń gba ọ̀kadà wa ni so eh, pé pé kò síṣẹ́ pé àwọn wá sọ pé káwọn máa gbégbá aṣẹ́wó àwọn ni mo fi ń yànnà ná àwọn ọ̀rọ̀ bíi eléyìí ó gba ọ̀kadà wa ìgbà tó pa ọ̀kadà wa tán ó towó jọ fún ọdún mẹ́rin ó fi ra tiẹ̀ kò jẹjẹ kò jẹ kò fowó ẹlòmíì àti ẹ̀ gba oko pa tán báyìí á lọ fi ṣe ṣìnà á lọ fi ṣe rárá. Mm -hmm mo tún gba ọ̀kadà wọn ó tówó jọ fún ọdún mẹ́rin ẹ máa wò tó tó ó lè pẹ́ díẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àforítì àti ìfaradà ìyẹn á débi tó yẹ kó dé ó gbà á ó wa ọ̀kadà yẹn fúngbà díẹ̀ ìgbà tó yá ó ra tiẹ̀ wọ́n tó ra tiẹ̀ yẹn kò dúró síbẹ̀ o òun tówó jọ òun tówó jọ ó ní àfojúsùn pé òun fẹ́ ní block industry wọ́n hmm. tó tówó yẹn jọ fún ìgbà kan ó fi ó fi ráyìn jì yẹn ẹ kó ti lọ́kadà tiẹ̀ kò níyàwó títí tó fi ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn pọ̀tẹ́ fi mọ̀ ní ìlú àbújá ló wà báyìí bí mo ṣe bá yín sọ̀rọ̀ hmm. ó ti di ẹni ńlá ó ti di contractor tó ń kọ lẹ́tà sí national assembly sí presidential villa sí àwọn company ńlá ńlá ńlá ńlá ṣùgbọ́n ẹni tó bá gbọ́ ìtàn ẹ̀ ẹni tó bá gbọ́ ìtàn ẹ̀ á mọ̀ wípé àforítì àti ìfaradà ó lè jẹ́ kéèyàn dẹni gíga sí àwọn òbí tàbí yálà àwọn ìyá tó ń sọ pé kọ́ máa máa gbégbá aṣẹ ó pọ̀ ó ló fi jẹ́ wípé àwọn ọmọ ẹ̀rí màjèsí ọmọ tó ń bí báyìí kí ni kí ni ọjọ́ làwo làwọn ọmọ yẹn ní hmm. àkùdé náà látún dàbá orílẹ̀-èdè tá a bá tètè múra sí i ló fi jẹ́ pé a gbọ́dọ̀ máa yànnà a gbọ́dọ̀ máa fọn rere ẹ̀ fún àwọn òbí tó bá wà nílé tó ń wò wá tàbí fún àwọn òbí tó bá tiẹ̀ wà táwọn bá tiẹ̀ wò wá àwọn tó wò wá kán kọ́ wọn tí ò wá mọ̀ wípé fífi ọmọ ṣe òwò nàbì ẹ̀ṣẹ̀ ni lábẹ́ òfin hmm. ó dẹ̀ ní ìjìyà tó tọ́ pé o ti lè sọ pé kọ́mọ ẹ̀ kó lọ kó lọ kó lọ bá bọ̀dá alágbájá kẹ́ ẹ lè jẹun tí ìjọba bá mọ̀ sí ẹ̀ṣẹ̀ ni ó ní ìjìyà tó tọ́ láti lè jẹ́ kí a mọ àwọn àǹfààní tó wà nínú um, fífún ọmọ ní ẹ̀kọ́ tó péye ẹ jẹ́ kí ìwàsí wa kó bá àwọn ọ̀rọ̀ tá a bá ń sọ fún àwọn ọmọ yẹn kó bá mu kó bá mu. ẹyin àlejò nígbà tí ẹ ti ń sọ̀rọ̀ látàárọ̀ ẹ ti ń sọ pé àwọn òbí kan fún ǹjẹ́ àwọn ọmọ yìí gan-an ṣé wọ́n ní ipa láti kó nípa gbígba ẹ̀kọ́ ilé tó péye yìí. bẹ́ẹ̀ ni. ipa wo ni wọ́n nílò ipa wo ipa wo ni wọ́n ní láti máa gbà láti fi gba ẹ̀kọ́ ilé yìí. Hmm. ipa àkọ́kọ́ ni wípé tí ìwà sí òbí bá dáa tí ìsọ̀rọ̀ sí òbí dẹ̀ dáa ṣe rí ju gbogbo kí tó dá àwọn ìbéèrè yín àwọn òbí náà wọn gbọ́dọ̀ máa gbàdúrà fún àwọn ọmọ wọn fún àwọn òbí tó ń kọ́ ọmọ ní ẹ̀kọ́ tó dẹ̀ ń fún ọmọ ní ààyè àsìkò àkókò tó tọ́ lóòótọ́ ọmọ ní iṣẹ́ láti ṣe iṣẹ́ tó dẹ̀ ní pé kán gbọ́ ohun tí òbí bá ń sọ fún un tó máa lọ sí ilé ẹ̀kọ́ ṣé mo pé ọmọ bóde ní ilẹ̀ Yorùbá ní ìlú wàá mọ̀ wípé yàtọ̀ sí bí àwọn ibì kọ̀ọ̀kan tó yẹ pé wọn ò láǹfààní láti rán ọmọ nílé ẹ̀kọ́ púpọ̀ jùlọ ní àwọn ọmọ wa ilé ẹ̀kọ́ náà máa ń lọ yálà ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ bó jẹ̀jẹ̀ ilé ẹ̀kọ́ girama tàbí ilé ẹ̀kọ́ gíga wọn á lọ ilé ẹ̀kọ́ olófin pé à ń fi ilé ẹ̀kọ́ ṣe àpèjúwe ọ̀rọ̀ tá a máa ń sọ púpọ̀ nínú àwọn ọmọ ni pé wọn àtọ́ bá ti kúrò ní ọ̀dọ̀ bí wọn ilé ẹ̀kọ́ náà lọ tàbí ibi ìkọ́ṣẹ́ iṣẹ́ tó ní láti ṣe ni pé kán gbọ́ ohun tí òbí bá ń bá wọn sọ kán dẹ̀ mú un lò ká mọ̀ sọ pé tinú mi ni màá ṣe hmm. nítorí pé ọmọ mi wà tó yẹ pé wọn á kọ́ lẹ́kọ̀ọ́ bí i nǹkan tó ń wo ṣẹ́ mi pé ayé ìsìn àwọn àwọn nǹkan táwọn ọmọ ń wò nígbà mìíràn ó lè fa àkùdé bá gbígbọ́ ẹ̀kọ́ tí àwọn òbí bá kọ́ wọn ẹ wo irú nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Ògùn gbà yẹn tó sọ pé àwọn ọmọ mẹ́rin wọ́n lọ pa àwọn girlfriend wọn àkọ́kọ́ ni wípé ọmọ tí ò tí tó ogún ọdún hmm. tó ń ní boyfriend tó tún yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kúrò nínú ilé tó lọ ń bá boyfriend bóyá àti ẹ̀ jẹ́ àríkọ́gbọ́n fún àwọn obìnrin màjèsín tó ń ṣèṣekúṣe wípé tá bá kọ́ yín lẹ́kọ̀ọ́ kẹ́ gba ẹ̀kọ́ torí àǹfààní àwọn òbí kọ́ torí àǹfààní ẹ̀yin fúnra yín ọmọ tó ń pé ọmọ tó ń pé kó má ní boyfriend tàbí kó má ní lọ́rẹ̀ẹ́kùnrin pé torí ọ á rò pé torí àwọn òbí òun ni pé wọ́n fẹ́ jẹ́ kóun free. bẹ́ẹ̀ni wọn ò fẹ́ fi òun sílẹ̀ kóun lè ráyé lò kóun lè lò gbà tó tọ́ pàtí mo wà ní màjèsí náà bíi tiwọn a máa ń rò wípé kí ló tiẹ̀ dé gan-an tí ìyá ẹ̀ wá ran tó wá ṣe kankankan tán mm. ṣùgbọ́n ìbẹ̀rù olúwa wọn lòun ní ìpìlẹ̀ṣẹ̀ ọgbọ́n téèyàn bá níbẹ̀rù ọlọ́run àwọn nǹkan míì wà tó yẹ pé wàá fẹ́ ṣe báyìí á wùyàn kéèyàn ṣe ṣùgbọ́n àwọn òbí àá sọ pé kò dáa inú á bí ẹ pé kí ni kí ni ò dáa hmm, ṣùgbọ́n ẹ jẹ́ kí n fún yín ní ìtàn kékeré kan nígbà yìí kan táwa ní kékeré mo jẹ́ èèyàn kan sẹ́ pé mo fẹ́ stubborn kékeré so tí <laughs> mọ́mí bá sọ pé má lọ ẹ má lọ sí ilé onílé mi ní dáhùn má lọ má lọ má lọ sí má ṣáà ni ìyá mi dẹ̀ jẹ́ olùkọ́ ni wọ́n mọ bọ́ ṣe ń na wọn mọ́ tọ́ba tẹ̀ kẹ́fín pé mo lọ ilé onílé yẹn wọ́n á nà mí ah, ah. wọ́n á wò láàrin àwọn ọmọ ìyá mi pé ó yẹ kí èmi gangan nìyá ẹ̀ máa ń nà jù <laughs> kí ni mo ṣe ṣe pé èmi náà máa ń nà jù ìyá ẹ̀kọ́ ló mo wá jẹ́ ẹni dúdú ìyá mi pupa bàbá mi dúdú ní gbogbo àwọn ọmọ èmi nìkan ni mo dúdú definitely mo ń wò pé ìyá ẹ̀kọ́ ló bí mi mo máa ń ro kinní yẹn kì í sọ̀rọ̀ pé mo máa ń ro pé ìyá ẹ̀kọ́ ló bí mi kí lóyún wọ́n máa ń nà mí gbogbo ìgbà wọ́n máa ń nà mí pé kí ni mo ṣe báyìí èmi mo kàn lọ kí ọ̀rẹ́ mi ni ẹ wá máa wò ó wá dọjọ́ kan ibi tá a ti wá lọ tá tá tá a ti lọ bẹ̀ bí mo ṣe máa ń lọ ṣe ìyá mi ti máa wọ́n ti wá máa ń nà mí ẹgbà yẹn ti wá ó ti wá mi wá fẹ́ràn ẹgbà yẹn mọ́ bó ṣe ń nà mí yẹn kò wù mí mọ́ ah, wọ́n rò pé nǹkan tí yà yẹn ó kàn dọjọ́ kan ẹ wo ibi tí àdúrà ti lágbára bó ṣe ń nà mí tó náà ṣe ń gbàdúrà ọlọ́run wọ́n yẹ kọ́ ọmọ yẹn yàyàkuyà mọ́ mi lọ́wọ́ wọ́n yẹ kọ́ ọmọ yẹn yàyàkuyà mọ́ mi lọ́wọ́ ọjọ́ kan wọ́n wá gbàdúrà yẹn mo sọ wàá ká <laughs> tàbí ìyá kò yà mọ́ ìyá yìí lọ́wọ́ mo ṣe àwọn ààrẹ ni wọ́n bá ti lọ mò ń lọ nìyẹn <laughs> tó láti lè dé láti skul báyìí kò tó lè sọ hmm. mo ṣe wá lọ mo ṣe wá lọ ibẹ̀ lọ́jọ́ yẹn ọlọ́run ló kó mi yọ hmm. mo ṣe débẹ̀ èmi ò kúkú mọ àdúgbò yẹn àwọn tó jẹ́ pé wọ́n ti dàgbà wọ́n ti rí ìrírí wọ́n ní kí n má lọ mo ṣe débẹ̀ mo kàn wò ó bọ́n ṣe ní wọ́n jí three thousand nìyẹn ah. hmm. wọ́n á lè mí mo jí hmm. mo sunkún lọ́jọ́ yẹn pé ẹ mo lè ṣe gbogbo nǹkan mi lè jalè <laughs> ó dùn mí ṣùgbọ́n kò sí kan tí mo fẹ́ ṣe so ká má fa ọ̀rọ̀ gùn bí mo ṣe bínú pé mi lọ bẹ̀ mọ́ nìyẹn mi wá lọlé yẹn mọ́ wọ́n ṣàwárí ẹni tó jí owó yẹn ẹ jẹ́ mọ̀ wò pé kò ju ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin tí mi lọ mọ́ tán rèpù ọmọ kan bẹ̀. Hmm ìyá mi á pè mí pé ṣé orí nǹkan tí mo bá ẹ sọ tí mo rí látọjọ́ yìí tó fẹ́ gbọ́ ṣé orí bó ṣe rape ọmọ yẹn wọ́n ní agbára àdúrà ló tiẹ̀ ní kan tiẹ̀ sọ pé o jí three thousand pé ká ní pé bẹ́ẹ̀ o wàá sì máa lọ ṣe rí àtọjọ́ yẹn di àkókò yìí mi kì í lọ lé onílé mọ́ kò mọ́ mi lára mi tiẹ̀ lọ́rẹ̀ẹ́ débi pé mo fẹ́ lọ kíyàn torí kí ni ìgbà míì àwọn ọmọ yẹn wọ́n pè ní youthful exuberance gẹ́gẹ́ bí àṣà olóyìnbó wọ́n á fẹ́ exploit eh, ìgbà èwe yẹn àwọn náà pé wọ́n ti tójú bọ́ wọ́n ti di màjèsín so àwọn náà ní ipa tiwọn láti kó ni pé ipa ti pé tí òbí bá ń bá wọn sọ̀rọ̀ tó a máa tẹ́tí sí nǹkan tí òbí bá ń sọ nítorí kí ni nǹkan táwọn ò rí òbí rí jù bẹ́ẹ̀ lọ. ẹ ó dá náà nítorí àkókò wa tó mọ́ra láàrin ìṣẹ́jú kan máa fẹ́ kẹ́ gba àwọn òbí lápapọ̀ ní ìmọ̀ràn gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe lórí àwọn ọmọ wọn láàrin ìṣẹ́jú kan. láàrin ìṣẹ́jú kan ẹ̀yin òbí ẹ jẹ́ ká máa bójútó àwọn ọmọ wa ẹ jẹ́ ká máa bójútó wọn ká máa kà wọ́n bí ìwé ká máa ká máa gbogbo irinṣẹ́ wọn ẹ jẹ́ ká mọ̀ ọ́ oríṣiríṣi oríṣiríṣi nǹkan ẹ lè fi kíní sínú fóònù wọn kẹ́ máa fi mọ́nítọ̀ ọ̀kan tó bá ṣe oríṣiríṣi ọ̀nà wà tó yẹ wípé ẹ máa fi wo ẹ bá lè ṣe ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ máa gbàdúrà ẹ jẹ́ ká máa fi àdúrà ká máa fi ràn àwọn ọmọ wa lọ́wọ́ nítorí pé àdúrà ṣe kókó ó ṣe pàtàkì nínú ayé ọmọ. Hmm, ọ̀rọ̀ lẹ gbọ́ yìí ẹ̀yin ará ilé wọ́n ti sọ púpọ̀ nínú ọ̀rọ̀ wípé ká tọ́ àwọn ọmọ wa kún lè fún wa ní ìsinmi ní ọjọ́ ọ̀la wípé torí àwọn ọmọ ìtì ẹ̀ lọ́jọ́ ọ̀la wa torí àwọn náà wọ́n á tún padà gbé orúkọ wa kiri nígbà tí àwọn ò bá sí mọ́ gbogbo ẹ̀yin tó wá ń wò wá a dúpẹ́ yín torí wọ́n ní bàbá fẹ́ ni àkì ń wòran ẹni a sì tún dúpẹ́ lọ́wọ́ àlejò wa náà fún púpọ̀ ọ̀rọ̀ tí wọ́n ti sọ láti àárọ̀ ọpọlọ yín kò ní í dọ́bà ẹ gan ni a dúpẹ́ a sì dúpẹ́ pé òkun pé a yín tí jẹ́ wa ẹ ṣe gan ni ẹ ká wá padà sí orí tèmi Olúwagbémiga ẹ mo fẹ́ máa fi àsìkò yìí káàdì ètò yìí lẹ̀ fún tòní títí ọ̀la tí a tún máa wá sí ojú mòúnmáwòrán yìí orúkọ tèmi kò yí padà Sàláù Olúwagbémiga Olúwagbémisọ́lá ni mò ń jẹ́ mò ń fi àsìkò yìí dágbére fún yín pé ó dàbọ̀. ẹ̀yin aráalé títí di ọ̀la tí a tún fi máa pàdé mò ń fi àsìkò yìí dágbére fún yín pé ó dàbọ̀ èmi ni Peace Olúwanífẹ̀mí Akínọlá àti èmi olúwagbémiga àti peace akínọlá pẹ̀lú àlejò wa là ń fi àsìkò yìí dágbére fi yín pé ó dàbọ̀. thank you mọ̀ ṣe wa ọ̀ torí mélòó ni àwa kí ni a lè dá ṣe. yóò jẹ́ gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè bá àtúntò àmọ́ wa ni ya mẹ́nu bá àmọ́ kó tó di kí a kúrò lábala ẹ̀ láàrin. eré ìdárayá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ní thank God. ó ṣe é lọ abala ṣe ló ń ṣẹlẹ̀ àti eh, abala àríyá. ọmọ akin ti nù ní àtúntò ìlú ìtúnkàmù púpọ̀ nínú àwọn ilé.